sálẹ̀ lọ́mọ bá ń lé ọkọ ẹ̀. àsọ̀rọ̀ ah, ológun owó. Ah, ah. ẹ sọ̀rọ̀ ológun owó. yes sir. owó mi tó gbé fifty two thousand èmi ni mo dájọ́ tèmi bàbá ọba tọ̀sọ̀ sí bẹ̀ láyé wọn. ẹ ti ẹ ti ẹ da ẹ ti ẹ ti ẹ ti da. Uh-huh. fifty two thousand lọ́wọ́ tèmi tèmi dá lájọ. bàbá màmá ẹ kà lẹ́sà. ẹ kà lẹ́sà. ẹ bá ń gbẹnu sí máìkì ẹ bá ń sọ̀rọ̀ sókè máìkì yẹn wálẹ̀ ẹ bá ń tì ókè díẹ̀ ẹ bá ń tì ókè díẹ̀ inú ìdùnnú lẹ bá wa lálẹ́ yìí alihamudulilayi inú ìdùnnú lẹ bá wa àmín ẹ yà wá ẹ kà lẹ́ yes ma ẹyin lẹ mẹ́jọ ń wà báwọn mẹ́jọ yín wa. èmi ni ẹni mẹ́jọ wa ìyá wa orúkọ yín àti bìtẹ tiwa. Adégúnjú Elizabeth. ẹ bá ń gbẹnu sí kinní ẹ̀mí ò gbọ́. Adégúnjú Elizabeth. ìyá wa Elizabeth láti. láti ọlọ́ọ̀dá. ọlọ́ọ̀dá àbá. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ mẹ́jọ bàbá yìí wa. bẹ́ẹ̀ni sà. bóun wọn ṣe jẹ́ sí yín mà. bàbá ọmọ mi. ẹ ìyàwó wọn ni yín tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. sorry ọkọ wọn oh god ọkọ yín ni wọn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ sí pé wọ́n ní bàbá ọmọ tẹ́ pé wọ́n lọ́kọ yín mọ́ last year náà. last year. bẹ́ẹ̀. ok last year. bẹ́ẹ̀. ọmọ mélòó lẹbí fún wọn. èmi náà là kọ́kọ́. ẹ ọmọ mélòó lẹbí fún wọn. mẹ́rin. bẹ́ẹ̀. ṣé ẹ ti wá lọ́kọ mi lẹ́yìn ìgbà yẹn. mo ti kọjá gbogbo eléyìí. ẹ lọ ẹ lé lọ́kọ mọ́ náà wọ́n fẹ́ yàwó lẹ́yìn. wọ́n rí màrí náà ni wọ́n fi fán gbogbo ẹ gbogbo ẹ fi dojúrú. ó yá kí ló ṣẹlẹ̀ gan. wọ́n gbé owó mi mo sì tún ta ilẹ̀ wọ́n tó ṣe owó rẹ̀ báṣubàṣu. ọ wọ́n jí owó yín gbénu lé. bẹ́ẹ̀ ni mo dájọ́ ah. so wíwá tí mo wá ní alẹ́ yìí torí eh, ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ńlẹ̀ eh, olóṣogbo òṣogbo ọ̀rọ̀ ogun owó kí mo bá wá lálẹ́ yìí o torí mo hmm. ìyẹn náà wọ́n sọ ní kíní gbọ́ àti sèyún nínú ilé ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni ẹ̀ sì ti kọjá lọ. ẹ fẹ́ á lọ ọbẹ̀ mọ́. so ọ̀rọ̀ owó mi. Ah, ẹ má bínú ẹ̀yin kíní ẹ jókòó. ọ̀rọ̀ owó mi àti ilẹ̀ òun mo bá wá ilẹ̀ yín wà lọ́wọ́ wọn. ẹ ẹ mo tà á tó owó rẹ̀ ẹlẹ́gbẹ́ wípé èmi àti wọn náà la jọra lè pọ̀ ní two thousand and four òun ni wọ́n pè mí sí àjọ ọ̀gá wọn tó ń jẹ́ bàbá tọ́pẹ́ òun ló fi àjọ lò wọ́n oníṣẹ́ ọwọ́ làwọn èmi ń tọ́jú ojú màkàrà ni mò ń tà tó wọ́n sì pè mí wọ́n ní ṣé máa dá mo ní máa dá ó sì bẹ̀rẹ̀ ó ìgbà tí mo dá owó yẹn ní two thousand and four owó yẹn jẹ́ fifty two thousand nígbà òsì ìyá àjọ tán ni ọ̀gá wọn bá pè mí náà ní kí n wá gbowó mo sì gbowó mo bá dì mo fi pamọ́ ọwọ́ ya wa tán á lọ bọ́gà wọn padà bíà ṣé ìyá yìí ti gbowó ni wọ́n bá ní ó ti wà ọ̀nà ti kówó fún láti jẹta wọ́n bá ní ẹ̀yìn sí rí kò tó nǹkan kan nínú ilé ni ọ̀gá wọn wá dáná lóhùn kò sẹ́ ẹjọ́ dání tó ó sì pé ọkọ tí àjọ yẹn ó fi tán ni a bá bọ́ sínú ilé wọ́n gbé gbogbo owó yẹn. èló ni mà. fifty two ní two thousand and four. so ó ní tí èmi náà fẹ́ fi owó ṣe ní tí màárì tí ilẹ̀ tó fi wù mí nígbà tí mo mọ ọjọ́ iwájú náà ni hmm. ilẹ̀ ni mo fẹ́ fi owó yẹn rà mo ti ń lọ ná blọọkì láìsẹ̀ wípé bóyá mo ti dájọ́ tán fourteen ah. naira ní blọọkì tìmẹ̀tì sì wà ní six hundred ní two thousand and four àkàrà ni mò ń ta cheap cheap ní gbogbo nǹkan kò sí ẹni tó mọ̀ pé ìta lè rí báyìí hmm. gbogbo ẹ ti di dáadáa ní ìsinyìí tó ngbà tí ìrìnàjò rí bẹ́yẹn ń gbọ́n gbé owó òun mọ̀mọ́ tí àjọ ń gbénú ilé ni mọ̀mọ́ yẹn ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ò ní pé kinní ilé ọmọ tó sọ ni bàbá náà ọmọ ọkọ ní ìsinyìí tó ni mọ̀mọ́ lọ́ba yá wọ́n bá jáde wọ́n lọ bíṣẹ́ mo ti lọ bá mọ̀mọ́ mo ní mọ̀mọ́ mo ní nǹkan ṣẹlẹ̀ o mo ní kí ló dé mo ní mo ní mo dá àjọ mo ní mo sì fi owó ń pamọ́ mo ní n ò rí o inú ilé mìíràn ti sì ni mọ̀mọ́ ní kèsè nínú ilé wọ́n ní òsì ń tọ́jọ́ wọ́n ní nínú ilé ìkọ́ wọ́n ní sẹ́ mo ti bá bọ́ pé mo níwèé dé wọ́n ní ìdí ó dé gbàràbíyàn ṣe wọnú ilé báyìí mọ̀mọ́ ní adégunjú wá o. èmi nìjẹ́ kí n ó gúnlẹ̀ tẹ́lẹ̀ torí pé mo fẹ́ ká dọ̀wọ́ bò ó pé ká bàbá lè yanjú ẹ̀ tí ò ní bọ́ sáfẹ́fẹ́ but it's like. èmi ò tiẹ̀ fẹ́ lórí afẹ́fẹ́ mo ní aṣọ ah. tẹ́ǹtì mi lọ́ba jàrí <laughs> ah. kí ni túmọ̀ ha sẹ́tọ̀ lọ́gùn gbẹ̀gbọ́ ẹ sọ́lẹ́tì tó play kẹsẹ́tì. ẹ gbọ́ sẹ́tì gbà ká má sọ láfẹ́fẹ́. ẹ sà hm? ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó wà nílẹ̀ ìṣẹ́. ká sọ láfẹ́fẹ́. bí aṣọ ní afẹ́fẹ́ ń sìn bí aṣọ láfẹ́fẹ́ ń sìn ó sì ń bọ́ àṣírí afẹ́fẹ́. ó tún padà bọ̀ sáfẹ́fẹ́. ẹ sọ̀dí fún yín sà <laughs> ẹ sà mo fẹ́ kó rojọ́ lẹ̀ ẹ rí i pé mi jiyàn ok ọ̀dà gbà náà ẹ jẹ́ wọn ká rojọ́ tán gbà náà mhm. ọ̀yà ọ̀yà mà ọ̀yà mà. tó o ó ṣe wáyá tó di two thousand and four yẹn wọ́n wá mú owó mi mo gbé mọ̀mọ́ tí wọ́n wá wà ní tí tá a wà ní inú ilé wọn mọ̀mọ́ wá pè wọ́n mọ́ ní Ṣẹ́gun sọ báyàwó ẹ̀rọ owó ní abá ní ọ̀nà mú mọ̀mọ́ ní wọ́n ló mú mọ̀mọ́ ló mú dáadáa. ìyẹn fifty thousand. fifty two fifty two thousand and four wọ́n ní sẹ́jọ́ dájọ́ ni ìgbé owó kan lọ́gbọ̀n àwọn màmá ní ìgbé owó ọ̀gbọ̀n dáadáa o ò ṣe dáadáa irú ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ jẹ́ kí obìnrin tẹ́ ẹ̀ jẹ́ kó ṣe dáadáa ní abẹ́ ni. ok eh, ní two thousand and four fifty two thousand ìgbà nígbà tó di am fourteen. two thousand and fourteen. ẹ kí n sọ bí mo ṣe ra ilẹ̀ Ọ̀làjì. ọ̀dà ẹ sọ bẹ́ẹ̀ ṣe ra bí mo ṣe gbogbo tí mo ṣe ra nígbà tí mo fẹ́ ra ilẹ̀ èmi ni mo pè wọ́n mi ò relent bí wọ́n ṣe gbé owó mi torí ilẹ̀ wù mí bó ṣe wá di ní bó ti wá yá tí mo wá fẹ́ ra ilẹ̀ yẹn mo wá pè wọ́n mo ní mo fẹ́ ra ilẹ̀ o ẹni bo mo fẹ́ rà sí ilé lọ́lọ́ǹda ẹ lọ́dà ẹni tẹ bá bá mi rí ìtọ́jú rẹ lẹ́sọ̀ fún mi nígbà òsì ìyà tí wọ́n rí. ẹ̀yin ọmọ tẹ́ ń wo máìkì màmá màmá ò gbẹnu sí o ẹ fẹ́ mú nǹkan ẹ mú náà ṣé bẹ́ẹ̀ ṣe mú yẹn àgbọ̀ dẹ́n sọ. tó o mo wá mú ni mo wá ṣe àlàyé fún wọn mo ní mo fẹ́ ra ilẹ̀. mọ́gàjì ọmọ ọjọ́ yẹn bá mú wá o àbó ti lọ ni ó wà round. torí nǹkan tó jẹ́ kí n mẹ́nu bà ilẹ̀ ni wípé wọ́n ń pa orí wọn lówó kiri wọ́n ní àwọn fọ́kọ̀ mi ra ilẹ̀ ni àwọn àwọn àwọn ìlànà ara ilẹ̀ fún mi mo ní ní yíyẹ̀ wo nìyẹn ní eleven ní eleven and twelve kò sí nǹkan kan lọ́wọ́ yín odidi oṣù mẹ́rin ẹ lè mọ̀ rí gbà àti jẹ nínú ilé tó asáǹjì mọ. àmọ́ ẹ ti ń dìfẹ́ǹdì tí wọn ò tí ì sọ ẹrújọ tí ń nì. ẹ ṣe ọ̀rọ̀ ilẹ̀ yìí ni mo ni mo ń bá bọ̀. ẹ sọ lọ bẹ torí táìmù ni ẹ má bínú. tó o bó ti wá yá tí tí wọ́n wá mú mi tí wọ́n wá sọ ọ̀rọ̀ bàbá fún mi ní ọlọ́ǹda wọn lọ́dà wọn láwọn ti bá mi rí ilẹ̀ kan o èmi àti wọn labájọ lọ bá a ṣe dé ibẹ̀ bàbá ní àbá bàbá ó tún wá yàtọ̀ wá padà lọ èmi nìkan ni mo padà lọ bí mo ṣe wá lọ mo wá bá bàbá mo ní bàbá mo ní wọ́n ní níbo mo ti wá mo ní lọ́dọ̀ ṣẹ́gun ni wọ́n lọ́dà wọ́n ní kí n jókòó mo ní wọ́n sọ ọ̀rọ̀ ilẹ̀ kan fún mi wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní two plot ní ilẹ̀ tí ń bẹ ńlẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀tá two plot yẹn wọ́n láwọn ọ̀tá fún yàn méjì wọ́n ní ẹnìkan wọ́n lé àwọn ọ̀tá two plot yẹn àwọn ọ̀tá fún ẹnìkan pé ọ̀kọ̀ọ̀kan náà fẹ́ tà torí ọmọ onílẹ̀ ni wọ́n wọ́n ní méjì tó ṣẹ́kù ńlẹ̀ náà nìyẹn n ṣe délé kò sì fàbọ̀jẹ̀ fún yín kò sí nǹkan kan lọ́wọ́ wọn ó sì yá mo ní ní ìsinyìí mo ní n tí mọ̀ sáré kì í ni pé kí n wá ilẹ̀ kan kún ara mi ká lè jọ ra ilẹ̀ yẹn ní ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan wọn ní kò ní ìdí wọn ló sì lè jẹ́ pọ̀ náà nà ọ́ rà ní ìsì ní ìtì ẹ̀dín agbára ọlọ́run kùnú ayé wọn pé ṣe rí sẹ́ni ṣe ló lọ́ ni lọ́ba yá ni iṣẹ́ yẹn bá wọlé à ń pe bàbá yẹn ní bàbá Abíkanlú wọn máa gbọ́ lálẹ́ tó bí iṣẹ́ wọn ṣe wọlé electrician làwọn wọn bá rí wáyà níbi wọn lọ ṣe iṣẹ́ ní ìlú wọn wọ́n bá rí wáyà ní ibi iṣẹ́ yẹn so bí wọ́n ṣàṣedé wọn kò sẹ́yìn àga nígbà òsì yá tó tó time kìnìún káàdì tí mo mú dání uba bank lèmi ti mọ̀ fi ẹ̀mí bọ́ọ̀ náà gba sixty thousand ní uba bank so tí n bá ti tẹ̀lé ceo kò sí iye tẹ́ ẹ fẹ́ gbà owó délì ni one thousand lójúmọ́ tó owó yẹn pẹ̀lú àjọ tí mo dá òní mo kó pọ̀ èmi àti wọn àná mú wáyà yẹn wọ́n tà àsákọ̀rí ọ̀nà lọ́dọ̀ bàbá wọ́n sì ṣe ilẹ̀ yẹn ní ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan fún wa wọ́n sì fún wa ní ìwé ilẹ̀ tó kálukú wálé nígbà tó yá tó di ní à nineteen tó ọ̀rọ̀ ọ̀rọ̀ wáyà tí wọ́n kó ní àlẹ́wọ̀n tó ẹ̀fìn yẹn ó wá jẹyọ ó ní bàbá yẹn ni wọ́n tó ńgbà tí ó di ní à nineteen ni bàbá tó wá pè wọ́n ṣẹ́gun bàbá mi ṣiṣẹ́ ilé o yan wáyà nínú ilé náà lọ́kàn rárá bá mi ṣe wọ́n sì fún wa ní fifty thousand bàbá wa ní ọ̀dà o nàìjíríà wáyà ni wọ́n lò àmọ́ sá lọ́ra yíbó wáyà Baba, ni mo bá sẹ́ lọ mọ́ stop work mo ba iṣẹ́ lọ mọ́ kó o fi thirty thousand ṣiṣẹ́ kó o lè jẹ bíi thirty five thousand Lori, iṣẹ́ tó o bá mi ṣe sọ ọmọ yìí pé wáyà tó lò yìí ọmọ pọ̀ dáná sun ilé mi mo dáná sun ilé mọ́ mi lórí. màmá hmm? kí ló kàn á pẹ̀lú yẹn. ẹ jẹ́ kí n gúnlẹ̀ ṣe tọrọ bá kanlẹ̀ ní ìsinyìí bí mo ṣe ra ilẹ̀ mi òun ni mo ń sọ òun. ẹ ṣe ọ̀rọ̀ conversation àwọn àti bàbá ọwọ́ àkànbẹ̀ ṣe ra lẹ́tí ẹ kàn sọ tó ṣẹlẹ̀ bóyá tó ṣẹlẹ̀ láàrin àwọn àti bàbá bóyá ó affect ẹjọ́ yìí ẹ kàn sọ pé láàrin àwọn àti bàbá o wọ́n tún já o ìní ọ̀jẹ̀ nǹkan kan gbogbo ntẹ́jọ́ ń sọ láàrin ara wọn lẹ́ ń sọ yìí náà. bàbá ti kú oh. ṣé wàá rí ìwé ilẹ̀ mi tèmi àti tiwọn nígbà tá a wá síbí yìí wọ́n wá lọ kó ìwé ilẹ̀ yẹn láti ìgbà tí wọ́n ti fún èmi àti wọn inú lẹ́dà ló ń gbé wọ́n mú ìwé ilẹ̀ mi àti tiwọn wọ́n kò pọ̀ wọ́n wá lọ wọ́n wá lọ fọ́tò stáàtì ẹ̀ ọkọ̀ olóyún wọ́n wá lọ nà sí àwọn ọ̀nà ara méjèèjì wọ́n lọ tẹ̀ka nọ́mbà mọ̀mọ́rẹ́ ìrànlẹ̀ fẹ́ẹ̀kì ìsìrànlẹ̀ mọ́jì àgbọ́ gbogbo ẹ̀ náà wọ́n rò so ńgbà tẹ wá mú mi tẹ gbogbo ẹ̀ wọ́n rò ẹ mẹ́jọ rò kankan ah. tẹ bá jàre gan ẹ lè madam hmm? ẹ̀yin àtọkọ yín jọra ilẹ̀ two plot ẹ lọ ẹ̀yin ra ní òun ọ̀tá ni méjèèjì jọra pọ̀ ọkọ̀ kan ni. ẹ ó lóun ọ̀tá ẹ̀yin méjèèjì wá jọrọ ẹyin rà kan òun rà kan ó padà ta ilẹ̀ ti yín àbí. ọ̀kalẹ̀ ni ẹni yẹn kó one hundred and fifty thousand alákọ̀ọ́kọ́ fún mi mi ni mo sign tó akó akosi ọdọ sí ọ̀dọ̀ mi téèjì sí mi ò lákàntì nọ́mbà ọ̀dọ̀ wọn la kó yẹn ṣe tọwọ́ bọ̀ yẹn bá náà fi sanwó ọmọ sùkú ń bọ̀ wá di ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú signature mi ní orí ìwé orí ìwé woman yẹn tó yẹ kí n fi lọ́wọ́ wọ́n wá gbẹ̀yìn wọn lọ mú wọ́n wá tún lọ gbẹ̀yìn lọ gba owó. ta ló ṣe mẹ́ta yìí lábẹ́ aṣọ. ọkọ olóyún ni o. ọkọ olóyún báwo ló ṣe cope pẹ̀lú ẹjọ́ yìí. ah, ah why do I do ọkọ yìí coat fifty two thousand yín ení ọkọ yìí talẹ̀ yín èjì kí ló bá ròye sẹ́yìn nìkan ẹni gbogbo àkókò ni tó tún tẹ̀sẹ̀ mí ìdúpọ̀ talẹ̀ yín ó kówó yín lọ ni I don't like that. Ah. ọ̀dà àmọ̀ tí gbọ́ àlàjì. ọ̀rọ̀ yẹn ni kẹ́ waste time wa ni. nígbà tí ní àjò wa rí bẹ́ẹ̀ yẹn. ìrìnàjò yín wo ni ẹ dákẹ́jọ́ fèsì tí n sọ bàbá yìí ìrìn àjò kọ travelling ni. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sá briefly èmi àti èmi àti ẹ̀ mara wa. ọ̀rọ̀ yìí waste time wa à ń sọ fún yín orí afẹ́fẹ́ wa ẹ̀ sì lábẹ́ kínní ẹ̀ sọ pé ìyá sọ pé o ti ṣe báwọn ẹ̀ owó fi wáyà jóná kí ló kà á pẹ̀lú yẹn wàhálà àṣẹ rẹ̀ nu ìtọ́ bá ṣe pẹ̀lú yín ni ẹ sọ fún wa ẹ sọ fáwọn èèyàn yín tẹ́ bá ń kówó rí ètò kí wọ́n máa waste time wa mọ́ àwọn èèyàn lo data àwa náà ní àlè máa sun bíi lórí ẹjọ́ tí ò ní túmọ̀ ẹ lọ straight kádẹ̀ sọ̀ńtà sọ ká máa lọlé mo gbọ́ yín ẹ̀yin náà ẹ mọ̀ ṣe bí ìyàwó yín o amara wa ní nineteen eighty eight sa. <laughs> àwọn ọmọ ìtìní ah, eh. wọn ní kankan náà ah, ní. àwọn ìtàn pé sọ̀rọ̀ wa ah, eh, eh? ẹjọ́ náà làwọn arọ mi. àwọn náà rọba bẹ ẹjọ́. ìwọ náà sá lọ ní. ẹsà kókó lè ní. ẹrù jọ bí obì tẹ bá tó bẹ. yẹsà ní èmi àti amara wa ní nineteen ninety eight nineteen eighty eight ìgbà tá a mara ní nineteen eighty eight yẹn ó lóyún fún mi ní nineteen ninety one ìgbà tó di nineteen ninety one sa àmọ́ èmi ti ń dọ̀rọ̀ mi. n ah. fa kini yín lẹ ni nǹkan sẹ yín méjèèjì ẹ dàgbẹ́ ẹdùn ẹdùn ẹdùn nfẹ́ bẹ̀rẹ̀ o. ẹ sà ẹ lè béèrè lọ́wọ́ mi. ṣé ibi ìpàdé ta ló lè rojọ́ jùlẹ̀ ti pàdé ni. irọ́ mo kàn èmi lọ pẹ́tẹ́pẹ́tẹ́ ni mi ní gé tó mi ní jẹ́ kó pọ̀ sa. ẹ mọ̀ jẹ́ kó pẹ́ dákun. mi ní jẹ́ kó pọ̀ so ìgbà tó di nineteen ninety one yẹn ibi tí mo lọ rẹ́ǹtì ilé fún sí ó kẹ́rù kó ń bẹ̀ ìgbà tó kó ń bẹ̀ ó ìgbà tó di nineteen ninety. ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ó kúrò ń bẹ ọbọkọ mi lọ mo níjà rìn yẹn. ó kúrò nílé tí mo rẹ́ǹtì fún ó bá ọkọ mi lọ ní kọ́lọ́kọ́ lẹ́yìn tí wọ́n bí ọmọ kan. inú kò tiẹ̀ tí bímọ inú oyún ló ti gbé ló gbé bá ọkọ mi lọ. oyún ta ni. oyún tèmi. ọbọkọ lọ. ṣebí ẹgbẹ ẹjẹ máa sọ̀rọ̀ nítorí kọlọ ọmọ pọ àpọ o. rárá rárá kẹsẹ rú yìí lánàá ẹ má sọ no no no no no. ok ọbọkọ mi lọ. ọdún kelo tẹ́ ẹ ti gbà wọn sínú ilé náà bọ́kọ tẹ́ ẹ ti fi wọn sínú ilé náà bọ́kọ mi lọ. ó ti ń gbé lọ́dọ̀ mi ní mọ́nà tán láti nineteen ninety eight eh, ninety eighty eight eighty nine ninety one nígbà tó lóyún ni mo lọ rẹ́ǹtì ilé fún ní kọ́lọ́kọ́ mhm. oyún tó wá wà nù rẹ̀ yẹn ní yẹn ló ti kẹ́rù kó nu lebi tí mo rẹ́ǹtì fún ló ti bọ́kọ mi lọ. wọ́n sì ń bá yín gbé láti eighty eight eighty nine nineteen ninety one ṣé ẹ ti mọ àwọn òbí wọn. mo mọ òbí wọn lẹ́ẹ̀kan. sáwọn òbí wọn ti mọ̀ yín pẹ́ yín lọ́kọ̀ àwọn àbúrò rẹ̀ máa ń wá sọ́dọ̀ mi ẹ ṣe nǹkan kan ẹ yọjú lé mi yọjú lé mi ṣe nǹkan kan. ẹ dẹ̀ jọ gbé ọdún kìíní ọdún kìíní ọdún kẹta. ẹ kẹsí pàǹjọ ń bẹ òun kọsẹ̀ lọ́wọ́ òun kọsẹ̀ lọ́wọ́ ni i'm be friend ara ṣùgbọ́n sì gbọ́dọ̀ yín. ẹ ilé tó ń rẹ́ǹtì ló ń gbé èmi náà ń gbélé tèmi náà ti mo rẹ́ǹtì. ẹ bọ̀ ẹ sọ pé ẹ ti gbà ọ́n sọ́dọ̀ lẹ́sọ̀ ńsìn. ẹ ìgbà tájọ ń gbé ìgbà tí yóò di pé ó lóyún ó ní mo lọ rẹ́ǹtì ilé fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ dẹ́ mọ̀ sí. ok wọn ní ìyá wọn bàbá. wọn ní kò ní bàbá mọ́ ṣùgbọ́n ìyá wa. bọ̀ ìyá ọmọ sí. màmá rí mi rí lẹ́ẹ̀kan toróko ni wọ́n wà. disin ah, irọ́ ìgbà ah. náà ló kú omi bẹ́ẹ̀ nineteen ninety one náà lẹ gbà fún wọn eh, ìgbà náà eh, ọdún náà wọn kó ń bẹ. ọdún náà ló kó ń bẹ. ok ìgbà tó di ninety ìgbà tó wá lọ ìgbà tó di nineteen ninety six èmi náà wàá fẹ́ yàwó mi mo bímọ kan ọmọbìnrin yẹn lọ ní nineteen ninety eight. nineteen ninety one àti ninety ti lọ. bẹ́ẹ̀ni wọn ò padà ni. kò padà mi ì dẹ̀ fẹ́ yàwó mi títí di ninety six ah ninety one ninety two ninety three ninety four ninety five ẹ wá ṣe fẹ́ yàwó mi ninety six. bẹ́ẹ̀ni sà. one two three four lẹ́yìn ọdún kẹrin tán lọ. keje ninety one to ninety six. nínú ọdún keje ọdún mẹ́wàá ni. ninety six. one ninety one ninety two ninety three ninety four ninety five ninety six ẹ a a ninety one mọ one two three four five ẹ ọdún márùn ni. okay ninety six nǹkan tó ní kà mọ toró ti fẹ́ yàwó ninety six. okay mo ti dọ ẹ mọ kà <laughs> so ìgbà tó bá di ìgbà tó bá di ninety ọmọ rẹ ọmọ oyún yín tó wà nù rẹ ńgbà tí ń lọ ńkọ́. ó bì ó bì o ò béèrè mo béèrè ìgbà tí mo béèrè tí ó di wípé eh, ìka lọ́mọ jẹ́ kẹ́mi tèmi náà bọ́bẹ̀ lọ́rẹ́ mi kan wá ní eh, ìṣẹ́gun tọ́mọ ilé tí ọba kú lórí oyún eléyìí ó ní ọmọ tí wọ́n bá bí yọ gbàyè ìwọ lọ́ọ́ wáyàwó mi fẹ́ kí n filẹ̀. oyún tó sùn mélòó. ah o lè lóṣù mẹ́ta tá a tún jọ lọ sí scan tá a lọ yẹ yẹ kíní wò. ẹ ti jọ rí pọ́yún mẹ́ńbẹ́. àwọn náà mọ ko alaji. wọ́n sì gbabi ọmọ ń bẹ̀ yẹn. alaji ẹ mọ̀ jà pé. rárá rárá area of interest mi nu. wọ́n gbabi ọmọ ń bẹ̀ yẹn. wọ́n gbabi ọmọ lọ́hùn. wọ́n sin. wọ́n sin. wọ́n sọmọ lóko. wọ́n sọmọ lóko. ok ṣe ẹ ń pọmọ ẹ lọmọ yín báyà bọmọ náà ni. ọmọ tèmi ni. ẹ ti padà gbà. ó gbé ó fún rẹ ló gbé wá torí ibi tó. ah ọyá máa sọ̀rọ̀ lọ. fún rẹ ló gbé wá toró dìjà lọ́hùn. máa sọ̀rọ̀ lọ. so ìgbà tó bá di wípé ó gbé ọmọ padà dé sẹ́mi pé èyí tó tẹ́mi náà fẹ́ sì kejì lẹ́yìn ìgbà tó lọ òun náà ti lọ. ìyẹn lọ́dún nineteen ninety six. bẹ́ẹ̀ ni tí mo ti. kí ló lé yẹn lọ. ìwà tiẹ̀ náà ló lé lọ ẹ di pé. ètò fẹ́ ní ninety six ọdún wo èyí tẹ́ fẹ́ ninety six ọdún wo ló lọ. ninety eight ló lọ. ó lọ ọdún méjì. bẹ́ẹ̀ni sá ó bí ọmọbìnrin kan. so ìgbà tó ń lọ ìyẹn náà ti wá lọ lọ́kọ mi. ó bímọ sọhùn ọkọ tiẹ̀ náà wá dá padà sílé bàbá rẹ̀ hmm. tó nígbà tó bímọ sọhùn tán ó lọ dúró sílé bàbá tiẹ̀ bọ̀tọ̀ ọmọ tèmi tí mo ọmọ tèmi mo sáà láti take care ọmọ mi. bẹ́ẹ̀ni ó sì gbé ọmọ ó tẹ̀ mọ́ nígbà tó di nineteen ninety eight yẹn ló dá ọmọ padà ló gbé ọmọ tó gbóyún rẹ̀ lọ́njọ́ òní ló gbé padà wá ọ̀rẹ́ mi náà ló bá tiwọn mú wá òkè mo ní tẹ́ bá sì rọ ọmọ bí ike méjì mi ni mo sábà pé mo foyún sí ọnu nítorí ojúṣe tọ́jà yẹ kí n lọ ṣe nílé bàbá rẹ̀ tọ́ra àwọn ìgbà wa kíní alọ́ṣe nílé bàbá ẹ̀. ẹ dákun kí náà sọ ń gbà gbọ́ ọmọdé. ọ ń bẹ̀bẹ̀ náà ni nígbà tẹ́mi sì ti rí pé mi ni mo lọ mọ́. ẹ̀yin náà sì gbà. mo sì gbà. ẹ̀ ń bẹ̀rẹ̀ àníyàn lọ. bẹ̀rẹ̀ àníyàn lọ a tún bí mi. kó wá tó di pódé èmi ti ra lẹ́bi tá à ń gbé lọ́lọ́ sir. yes sir ẹ sir. so ìgbà tí agbẹ́dín mọ́nà tán yẹn hmm. ìgbà tó dé sọ́dọ̀ mi ó ní bísínẹ́sì dẹ̀ wà tí a lè ṣe o mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o mi yóò ibi òde pa mi o tẹ́ tabara epo ní ìlú ní ọ̀dọ̀ àwọn taba fún wọn lówó lẹ́kọ́ ní oko tán bá bá a rí epo nígbà ọ̀pọ̀ a lè rí ìta nígbà tí ọba wọn àmọ́ ah, ni ó sì dá bẹ́ẹ̀ nínú kan àtọkàn kan owó la rí àrépo. èlò. nígbà yẹn owó tí mo fún nígbà yẹn was twenty five thousand naira. Hmm. ọdún o. 2003 yes 2002 2003 ni torí 1999 ló dé. ok ẹ máa sọ̀rọ̀ yìí lọ 1998 ló dé. so ọmọ gba ipa sọ̀rọ̀ àkókò lẹ́ẹ̀kan. yes ok sir so ìgbà tó di pé ààrẹ yóò jọ ààrẹ mi ra ìgbà ọ̀gá mi tí wọ́n dẹ́ tó yàn pè mí pé kí n dájọ́ nítòótọ́ mo ní sẹ́ẹ̀ tí a ó lè wá lónìí kọ́mọ́ wà lọ́la mo á pè òun pé ṣé o lè dájọ́ àjọ tí wọ́n sì dá nígbà náà gbogbo ẹ pátápátá seven thousand naira ni ọ̀gá náà wà láyé wọn ti kú àwọn tí wọn jọ dájọ náà wà láyé wọn ti kú. ẹ̀yin àwọn. ẹ̀yin àwọn that was two thousand and four ìgbà táwa dé ilé ọ̀dọ̀ wa ní tẹ́là àkókò ní kínní ní two thousand six adé tẹ́là nígbà tá a dé tẹ́là àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣàánú wa wọn á wò pé ọjọ́ iwájú lèèyàn máa ń lé iṣẹ́ yẹn bá yọ sí i lọ́ńtò tọ́ bó ṣe wí bá di àwọn tí wọ́n jọ rẹ̀ mi tí wọ́n jẹ́ sọ̀fíọ̀ wọ́n ah, fi lẹ̀ lọ mi lágbára méjì pé ọkàn ní ń rà ní bá ní bàbá táwa fẹ́ ra lẹ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n ní ilẹ̀ ní àbá ọlọ́lọ́ndà alábàjá èmi ò ti àmọ́ wípé ọmọ ọmọ ọmọ àgbàrá ni wọ́n níbi tí wọ́n pọ̀rọ̀ ọmọ kan ra wọn àmọ́ ọmọ ọmọ àgbàrá lèmi náà wọ́n ní gbìyànjú náà kọ́ ra méjì mo fi ra méjì nígbà náà hmm? méjì mo rà. òun kọ́ sí bí wọ́n. Ah, ah, ṣebó ni wọ́n fóun ní rìsíìtì kan hmm. ó lèmi náà sì gbà kan àbí yóò lọ mú rìsíìtì tiẹ̀ wá èmi ó sì fi rìsíìtì tèmi hàn alájí kankan kékeré. ṣé lóòótọ́ lẹ kówó àjọ wọn. tòótọ́ mo kówó àjọ rẹ̀ ṣùgbọ́n seven thousand. seven thousand naira ni àwọn ẹlẹ́rìí wà kéèsì yìí is a long case adẹ adẹ yanjú ẹ lágbára Ọlọ́run Ọlọ́run ràn yín lọ. àmín àmín. ìgbà tó di ní ní ọdún yìí náà ni o ní ọdún tó kọjá lọ. màálù tó sá sá sá sá sá. tó sá wọ̀dọ̀ àwọn alápàtà. ibi tó ẹ níbo ni tí wàá ń lọ. níbo ni ń lọ mo pa pa. ní nígbà tó di nígbà tó di bíi ṣé ṣe around two thousand and eighteen two thousand and eighteen two thousand and nineteen ló bá gba ọ̀dọ̀ ṣe àmọ̀ pé òun bí ọmọ kan sọ̀hún èmi náà ti bí ọmọ kan kó tó dé hmm. ó bá gba ọ̀dọ̀. sọ̀rọ̀ olóògùn owó. Ah, ah. ṣé kí n máa sọ̀rọ̀ ṣe ló bá gba ọ̀dọ̀ ọmọ. Ah. ẹ fẹ́ kí wọ́n sọ. èmi ni mo mẹ́jọ wá. ọ̀rọ̀ ológun owó àti sọ̀yẹn mi kọ́ mọ́ fìyẹn ṣe kínní ọ̀rọ̀ owó mi tó gbé àti ilẹ̀ mi tí mo ta nọ́mbà mọ̀mọ́ rẹ̀ mú ìwé ilẹ̀ jáde tọ́rọ́ fi ìwé ilẹ̀ ó fi hàn kó lóyún ṣé ìwé ilẹ̀ tí bàbá fún èmi àti ẹ̀ o. ẹ gbọ́. ilẹ̀ ah, mi gbọ́ kò sì nílẹ̀ lọ́dọ̀ mi. wọn ò nílẹ̀ rárá. kò ní ilẹ̀ kankan ilẹ̀ tọ́ra alájí alájí mo fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ kama waste kama waste time wa. wọn náà fẹ́ máa lọ bí ológun owó wọn làwọn lọ bí ológun owó ẹ sábẹ̀ dé bí ológun owó náà ni. kò sọ̀rọ̀ ológun owó kankan níbi eléyìí orí afẹ́fẹ́ lọ́gbà tó ti ti ní baálé ń bá mi sùn ìbàjẹ́ kò jù yẹn lọ kí nìkan tí mo ṣe tán sọ fún mi pé ok sẹ́yìn lẹ sògùn owó ni irọ́ ibi lèmi ọ̀rọ̀ òun àti ọ̀rẹ́ rẹ̀ ní àjọ rìnrìn tí ò ṣé ti yàgò kúmọ fẹ́ sọ ni àbí ṣogbo tó ẹ pé wàhálà wàhálà wàhálà wàhálà ní gbogbo ní gbogbo ìrìn àjò rẹ ṣebí n bá wá bẹ̀rẹ̀ ti ọ̀rọ̀ gbogbo sọ wà lè jàre ni ṣùgbọ́n mi ò lọ lọ́nà àbẹ̀yẹn owó mi tó gbé fifty two thousand èmi ni mo dájọ́ tèmi bàbá ọbẹ̀ tọ̀sọ̀ sí bẹ̀ láyé wọn. ẹ ti ẹ da ẹ ti ẹ ti da. fifty two thousand lọ́wọ́ ah. tèmi tèmi dá lájọ. bàbá màmá ẹ dákun èèyàn ẹ̀yin mélòó dá dájọ́ yẹn. ẹgbẹ́ àgbẹ̀ ni àwọn náà ni ọmọ ìyàwó àpọ̀ ń bẹ́ẹ̀ ẹgbẹ́ àgbẹ̀ ni mọ́nà tán ni. ẹ tí a láti rántí èèyàn mẹ́ta náà àwọn tẹ̀jọ́ dájọ́ yẹn ọ̀gá wọn ni. kí ló kọ ọ̀gá wọn. bàbá tọpẹ ni. bàbá tọpẹ ń ló kọ wọn tí wọn sọ wọn ń jọ kínní àbí. bàbá tọpẹ kí ló kọ wọn. bàbá tọpẹ ìbọn dáàdì tọpẹ dáàdì tọpẹ lè mú. lẹ́yìn máa pè wọn kí ló kọ wọn jẹ. dáàdì tọpẹ lèmi náà sábà máa ń sọ. lọ́mọ pọ̀ ọ̀gá rẹ ọ̀gá rẹ ò ló kọ. ọ̀yìn kínní ọ̀rẹ́ ọ̀gá ni wọn. ok ọ̀rẹ́ ọ̀gá hmm. ta tún ni. tí mo bá ti kó owó fún wọn ẹ fún tọ́sídẹ̀ẹ́ mi tẹ́mi bá ti kó bàbá dáàdì tọpẹ wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ wípé. ó nìkan bàbá yẹn nìkan lẹ́ mọ̀ àwọn ni àwọn ni àwọn lèmi máa ń lọ bá. nínú àwọn tẹ́ ẹ jọ dájọ́. màá fún ọmọ ní owó màá nígbà lọ́ba kó fún dádì. mama bàbá yẹn nìkan lẹ mọ̀ náà àwọn tẹ́ ẹ jọ ń dájọ́. àwọn lèmi máa ń fowó rán. oh god. mama dáre náà wà ń bẹ jàre. àwọn tẹ́ ẹ mọ̀ àwọn ni o àwọn kọ́ o mi ẹ jẹ̀bi kọjá àwọn nìkan lẹ mọ̀ náà wọn sá sọ pé ẹ dájọ́ mama dáre. mama dáre náà wà lára. mama dáre tatún ni mi ma wọn ta yòókù tán jọ da mi rántí wọn mọ torí pé ọjọ́ yẹn ti pẹ́. èmi mọ dájọ fifty two thousand mo ti fún mi ní ọlọ́run owó mi ni. mama àjọ yẹn kí ni duration ẹ̀ as in báwo ló ṣe gùn tó oṣù mélòó lẹ fi dá ọdún mélòó lẹ fi dá. ní two thousand and four. ẹgbẹ́ àgbẹ̀ ni ní two thousand and four. <laughs> ṣé béèrè mi lẹ dáhùn. ẹ èrò pọ̀ ń bẹ́ẹ̀ <laughs> ọdún mélòó lẹ fi dá oṣù mélòó lẹ fi dá tí ẹ bá dájọ bóyá àjọ ọlọ́dún kan wà àjọ olóṣù mẹ́fà wà tí ó fi pé ilẹ̀ yóò fi mọ pé ẹni tí ó gbà kan yìí yóò fẹ̀mí sígbà tó ń wọ́n gbà á ẹni tó ti gbà kọ́kọ́ yóò mọ iye tó kù tó ń wọ́n dà á ọdún mélòó lẹ fi dájọ yẹn àbóṣù mélòó. every thursday ni. Mm-hmm. èmi ò kódà nígbà tí mò ń fún wọn ní owó gan èmi ò lè sọ pé oṣù báyìí ni ṣùgbọ́n nígbà tí mò ń fún wọn ní owó ìmọ̀ máàkì ẹ̀ gangan torí mo mọ bàbá yẹn lólóòótọ́. ok ma ok mo ń bọ̀ o n tí bàbí ọmọ dáhùn má fọwọ́ gba orí o ìní ti ń sáyìn díẹ̀díẹ̀ yọ pa o ẹ ẹ sma èlé ló lẹ̀ ń da. every thursday one two ni. one thousand two hundred lọ́dún wo. two thousand and four ní two thousand and four iṣẹ́ kíndẹ̀ ń ṣe. àkàrà ni mo ń ta. tẹ́bí dájọ́ one two ní two thousand and four. bẹ́ẹ̀ni. káàdì yín dà. ṣé káàdì àjọ. ẹ. káàdì mo kò ní káàdì kankan bó bó bó jà bó ọba ti di pé ọba ti dájọ́ yín tán tó ọba sì ti kàn wọ́n kò wó fún ọ ni. kí ni ẹ fi ń rin díkẹ́ẹ̀tì tẹ̀ ń ta kò sí nǹkan kan tẹ́ ẹ fi ń rin díkẹ́ẹ̀tì two thousand and four one thousand two. bẹ́ẹ̀ni sorry sir. ẹ máa ń ṣe àkàrà tó abọ́ mélòó lọ́dún yẹn ó mọ̀ ní sábọ́ méjì five naira gan mo dákàrà. èrè náà ń ta sìmẹ́ǹtì ní ọdún yẹn. six hundred ni. six hundred naira. bẹ́ẹ̀. ìgbà yẹn lẹ́yìn wá ń dájọ one two. bẹ́ẹ̀ ni. náà ta block. block forty naira ni. ìgbà yẹn lẹ́yìn dájọ one two. bẹ́ẹ̀ ni. èrè làkàrà kọ̀ọ̀kan lọ́dún yẹn. five naira ni mo dín àkàrà o. <laughs> màmá ẹ láti rántí iye tẹ́ ń dá o ìkàkí òròjọ́ ìkàkí ọ̀dà o ẹ rántí iye tẹ́ ń dá lájọ o kò wọnú ara wọn o kò yọ kò lọ o ẹ pera yín padà o ẹ ta àkàrà five five naira ẹ wo àkàrà five five naira tẹ́ tà kó tó di one two ẹ wo iye abọ́ èrè tẹ́ ẹ ṣe ń gbà náà kẹ́ẹ̀dẹ̀ wo iye èèyàn tí ó jẹ àkàrà yẹn mò ń bọ̀ o mo lè fẹ́ mọ̀ bí igbá àkàrà yín ti tóbi tó pé ojú ti yádùn ní lọ ni nígbà náà ẹ mọ̀ yádùn ní alákàrà ńgbà náà ẹ àkàrà rọ́ọ̀sì ẹ̀ ẹrù dáadáa o ó yà fún mi. ẹ sà ìgbà tó di táìmì yẹn ló bá gba ilé ilé ọmọbìnrin tì í lọ mo dẹ̀ máa ń lọ fọ́ọ̀mù nìtìlówó skul rẹ̀ mi sálẹ̀ lọ ọmọ bá ń lé ọkọ ẹ̀. ẹ sọ̀rọ̀ ológun owó. Ah, ah. ẹ sọ̀rọ̀ ológun owó. yes sir mo dẹ̀ máa ń lọ bá ní skul rẹ̀ tí màá lọ fún lówó. ọmọ wo ọmọ tó ọmọbìnrin tì í ọmọbìnrin ọmọ tèmi tó bí. Ah, eh, ẹ jọ sẹ́ńdọ̀ mi sà ìgbà tí mo máa lọ fọ́ọ̀mù tì ní owó ní skul ẹ̀ máa ra sọ skul tó bá nídìí máa fún kódà nígbà tí mo rí i pé lílọ mi ó lè má pọ̀sípù mọ́ nígbà tí mo ní injúrì lẹ́sẹ̀ mo ṣubú poli ìbàdàn mo ti ṣubú tó jẹ́ pé mo rọ́ lọ́rùn ẹsẹ̀. electrical installation ni mo lọ sí. so scaffolding wa já mami lẹ́sẹ̀. ẹ jábọ́. mo jábọ́ <laughs> mi jábọ́. so mi wà láǹfààní láti máa lọ sọ́dọ̀ ọmọ yẹn déédéé máa ra fóònù fún un wípé tó bá ti nídìí mi kó máa pè mí bí ṣe pé màmá tẹ pọ̀pá lọ mẹ̀lẹ́ láǹfààní láti máa lọ bẹ́ẹ̀ déédéé because tọmọbìnrin tí ò bá rí tọ́jú bọ́sọ̀ ọmọkùnrin náà yọ jalè yóò yáyà kúyà àwọn bàbá tó ti tọ́ àwa nípa orí ọ̀fẹ́ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. má má mi ni wàá pèsè bàbá rẹ. ẹ̀yin bàbá mi ẹ̀yin mo sì ìyá mi náà kì í ṣe irú ìlú pin eléyìí alájẹ ẹja amusan baba tiẹ amusan amusan baba tiẹ. wọ́n ti ẹ̀jẹ̀ gbà kan ra wọn ló jẹ́ nílé ẹ̀kẹ́rin bẹ́ẹ̀ náà ni. amusan ni wọ́n mọ wọn mọ sọ. sẹ́yìn dọ́ baba ni ó bá lọ wá lọ sọ́hùn ló bá sọ wípé nọ́dà kí n má bàa máa rí ọmọ tì í wípé oògùn owó mò ń wá káàkiri apilé rẹ̀ létí àwọn eh, alájẹ ọkọ̀ olóyún lọ́mọ bá kọ́ ọba wá ọmọ tèmi kọ̀ wá ń dọ̀nà ni mo fẹ́ sóògùn owó ni àṣọ ọmọ rò pé tòótọ́ ni ọmọ bá ní sẹ́lẹ̀ òun ọkọ̀ òun ọ̀kàwé ó sì rẹ̀ mí dẹ ìgbà yẹn èmi ọmọ kan ti fọmọ lọ́kọ ni mo wá fún kọ́kọ́rọ́ alátẹ nígbà tó fi mọ tó play kẹsẹ́ẹ̀tì fún mi bígbà tí mo wà ní German cell hmm. pé tọ́mọ bá sọnù ládùúgbò nígbà náà tí wọ́n sì ti lọ́yìn ọdún kan tẹ́mi ti gbọ́ bí ọdún méjì ọmọ mi tọ́jà lásìbọ̀ mi tọ́mọ ti lọ sí skul wọn máa ń kọ́sẹ́ má ní mo fẹ́ lọ ra masínì fún níbi ìjọ tọ́lọ̀ máa pé kí nǹkan ọ̀sán kọ́sàn lẹ̀ mà ní ọjọ́ alẹ́ lèyàn fẹ́ fọ́ ọ̀rọ̀ sí i mhm. ǹgbọ́n mọ̀ sọ yí pé mọ́mí wa sọ pé wọ́n fẹ́ sóògùn owó mo lóògùn owó kẹ̀ mo lóògùn owó tọ́ da tó náà mo ní oògùn owó náà mo fẹ́ fi ń ṣe mo ní àwọn tó bá kàwé tó sì ní sí ọwọ́ lọ mo lóògùn owó tójú tó yún òsì yìí kó tó máa jẹun lọ ni mm. lọ́ba ní irú èèyàn kọ́ o nígbà tó fún mi ní késẹ́ẹ̀tì báyìí alájì odidi oṣù mẹ́ta mi lé ṣiṣẹ́ because ká sọ pé ọmọ sọnù ládùúgbò tí gbogbo àwọn èèyàn sì ti gbọ́ ládùúgbò tí wọ́n bá wá tí wọ́n bá gbé èèyàn ẹ̀yin ah, náà kúkú ní orí irú ẹ̀ rí láì ṣe téèyàn ṣe ọlọ́run á dá fún ọ lágbára ọlọ́run wàhálà mi ìdààmú mi ẹ eh, sorry sir nígbà tí àwọn ará chọ́ọ̀chì tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn ni wọ́n tó believe pé ó fún mi ní oògùn jẹ torí mo sọ ní chọ́ọ̀chì wọn gbà tẹ́ bá rí quietness yẹ even nǹkan ládùúgbò gan kò lè wọ ọ̀tẹ̀ làmọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ojú ń ta àwọn ọmọ ẹ̀gán ládùúgbò ní oníyè bàtí wọn fi yàn lódì pé ẹsẹ fẹ́ pa bàbá yìí ni tó jẹ́ pé kò mò ń ró lọ egede lẹ́pẹ̀ mi egede ìyànnà náà o tó bá ti fi sẹ́ ẹlẹ́tíríkà yìí náà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run now mo wá fi ẹjọ́ yẹn sun baálẹ̀ tẹ̀là because cousin mi ni baálẹ̀ tẹ̀là fẹ́ tíyàwó mi bá wá dénú lé tí mo bá ń bá jà àbí èèyàn rẹ̀ ní ìṣirò omi bẹ́ẹ̀ tí mo bá ń bá jà yà sọ pé baálẹ̀ ọ̀wà ìyẹn lẹ fi sọ pé baálẹ̀ ń bá a sùn. mọ̀ ń bọ̀ ó bá sọ pé baálẹ̀ ọ̀wà tilẹ̀kùn lé mi ni baálẹ̀ gbọ́ késẹ́ẹ̀tì yẹn tí mo ṣe tó tó ṣe fún mi lọ́hùn ẹ bìlífù pé baálé ò béèrè anything lọ́wọ́ mi kò béèrè anything lọ́wọ́ mi ju kí ìyàwó mi ò dénú ilé kọ́ máa sọ wípé baálé ó wá tilẹ̀kùn lé mi lọ baálé mọ́ wá tilẹ̀kùn o. baálé wá tilẹ̀kùn lé. Ah. alhaji baálé mọ́ wá tilẹ̀kùn o. Ah, nígbà tó tún tilẹ̀kùn tán ó tún lọ police station. Ah, inú bí mi pé tí ẹ bá ṣe àtibálẹ̀ kọ sí mi ilẹ̀kùn náà ẹgbẹ́ sọ yẹ kí n já síbi tóun àti ẹ̀yìn bá jọ kó ń jáde níbẹ̀ ní ti hàn rí síbi ni wọn kò lẹ̀ mo dẹ̀ dákẹ́ mo fọ̀rọ̀ mọ́ lónìí lọ́kàn pé bá a kúkú lọ sí station ní wọn ò ní faka lọ fẹsẹ̀ létọ̀ náà ni àbí sọ́ma ẹ̀gbọ́n mi sí ọkọ ẹ̀gbọ́n mi ayé ò ní sọ mo ní wò mí tọ́ lọ mọ́. ọkọ ẹ̀gbọ́n yín ni baálẹ̀. ni baálẹ̀ kọ́sìn mi ló fẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni ìyàwó baálẹ̀ kọ́lọ́ wọn fọ̀run káàntì mọ́sùrà làwọn èèyàn wà ń bí léèrè pé ṣé n tó ṣe ń da kọ́lọ́ wọn fẹ́ràn kọ́ baálẹ̀ Ògúnjìmí baálẹ̀ oníkòkòrò ìgbà tí wọ́n gbọ́ sí wọ́n ní ha bákàrè dáúdà bákàrè ìwọ lọ dán yìí wò tán wọ́n pè wọ́n náà tí wọ́n sọ̀rọ̀ sí wọn ẹ̀dọ́ tí mo bá dé police station náà tí mo dé kí ló kù tí mo fẹ́ gbà. ẹ kí ni nbọdẹ yìí náà ń gbé wa lọ kí ló ṣẹlẹ̀. wọ́n wí pé mo lọ fọ̀rọ̀ kọ́kọ́rọ́ alátẹ lọ wọn wọn ò pe àwa méjèèjì má fẹ́ kó wọ́n á sọ̀dí tí wọ́n fi lẹ́tọ̀ àti wá tilẹ̀kùn lé mi. ẹ fẹ́ kí wọ́n á sọ̀dí. bẹ́ẹ̀ni. ẹ ti fẹ́ ká pé báyìí báyìí. Ah, wọ́n wá yìnyín ṣé bá sọ́njọ́ síta ní kí wọ́n wá instead kí wọ́n wá wọ́n ti ní amú lẹ́tà wá pé látàgídìgbò làwọn ti wá mo dẹ̀ rìkọ́dẹ̀ lẹ̀ wípé wọn wá látà gidigbo ìgbà tí ń wo lẹ́tà ló di lẹ́tà lọ́ọ̀yà màá ní ah, ìyẹn náà dà mi ò sá lọ mi ò rí mi ò rí ni wọn náà kọ́pì àgidigbo mo bọ̀ mo rìkọ́dì ẹ̀ lẹ̀. ìyẹn balẹ̀ tẹ̀là. ìyẹn balẹ̀ tẹ̀là olóyè Dáúdà Bàkárè wọ́n ní kẹ́mi ọmọ náà kí n má yọ àyìn ìyàwó mi lẹ́nu sẹ́mi mọ̀ wípé ọmọ ọ̀rẹ́ àwọn ni mo wá lọ sí ọ̀dọ̀ bàbá tiẹ̀ tó jẹ́ baálé Ògùnjánà mo ní bàbá ẹ̀yin lẹkùn bàbá fún ọ ọwọ́ dodo yín lèmi sì dàgbà sí o ntọ́mọ yìí sọ èwo lẹ bá ń bẹ̀ baálé ògùn jáde wàá mú baálé daramọ́lá wọ́n mú lọ́wọ́ lọ wọ́n lọ bá dáúdà bàkárè ìyẹn baálé tẹ̀là wípé ngbọ́sọ́yé àná ẹni wọn ń sẹ́ kọ́ lọ tilẹ̀kùn lé àná wọn ọmọ yẹn sọmọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn ló dàgbà sí o. it's alright it's alright it's alright. lẹ́yìn eléyìí o ẹ̀sà ilẹ̀ ti ń sọ pé ara èmi ó kọ rẹ kò ní éèpìn níbi ilẹ̀ bí mo sì ṣe ralẹ̀ kọ̀mọ díẹ̀ èmi ò sì pààrọ̀ ó kọ kankan nípa orí ọ̀fẹ́ ọlọ́run rìsíptì ilẹ̀ rẹ ní this is the photocopy ètí ẹsẹ̀ mi ni wọ́n fò ní tóun àbí. ẹ bó o ti kọ́ méjèèjì pamọ́. ẹ ẹwọ ẹwọ tó wà ń bẹ yẹn tẹ́ ẹ bá rí dáadáa ìgbà tí gbogbo àwọn yẹn bá dé. nọ́mbà yàrá ẹ o. Mm, ó pè ìyá náà ìyá náà wà á yìí àwọn tí wọ́n sì ṣẹlẹ́rìí tèmi nígbà tí mo ra jẹ. mọ́gà ọkọ̀ lóyún. tẹ́wọ̀ tẹ́wọ̀ fọ́ọ̀rì ṣé ìwé yìí ó fi hàn bóyá two plot ni ètò ọ̀nà jù báyìí lọ gan tí rí o. so ó fi hàn pé two plot ni ṣé ẹ rí signature méjì tó wà bẹ́ẹ̀ mọ̀mọ́ kò sọ pé wọ́n sáìn lẹ́ẹ̀mejì fẹ́yìn àti wọn o so wọn à lè sáìn. bàbá tó ni bàbá bàbá alábàgàn. ẹ pé mọ̀mọ́ ọkọ̀ kan lára lẹ ẹ má wọrí ẹ má wọra yín lẹ́nu. ọkọ̀ kan lára lẹ bá ń pe nọ́mbà yá owó tiyín gangan dẹ́pọ́sìtì yókù fifty thousand. ṣé ẹni tí mama lọ́ra talẹ̀ fún yín ni ìyàwó mọ̀mọ́ rẹ̀ ìyàwó bàbá rẹ̀. bàbá ń kọ́ báyìí. two thousand and twenty two twenty two ni mọ̀mọ́ ni bàbá kú. bàbá ń kọ́ báyìí bàbá ti kú. bàbá ti kú. ẹhìn eh, eh, ẹjọ tí máa nígbà wo ló kú lẹ́tọ̀ padà sí two thousand and kínní. mọ̀mọ́ ní ọ̀sẹ̀ tí ń dun àwọn pọ́nà náà bá wá. Mm. ẹ má wọrí àwọn òjè ẹ má wọrí irú ẹsẹ̀ oníṣùmọ̀mọ́. ogbó ni àbí. observation ìgbà tí mo tí ara mi ò yá ìgbà tí mo fi ní injury yẹn àsìkò ìgbà admission sí school of science. kí ló dé tẹ talẹ̀ ìyàwó yín mọ́lẹ̀. ilẹ̀ mo ní talẹ̀ ìyàwó mi alájí mi nígbà tí parọ́ fún yín abébà ah, ọmọ ẹlẹ́rìí ọ̀wà bíi. alájí ẹ̀jẹ̀ngulẹ̀ mi ni mo talẹ̀ mi sẹ́ẹ̀. sẹ́ǹgọ́ ahẹ́n olóró ilẹ̀ tí ẹ̀tọ́ ta yóò mú idé bẹ́ẹ̀ sẹ́gẹ̀t eh, eh, mi sìn ilẹ̀ tèmi tèmi sì ta sorry sir ilẹ̀ tèmi tèmi ta àbí gbogbo èèyàn ni ó rí kó ṣe tó right. it's alright. right ìgbà tẹ́ ẹ̀ talẹ̀ yín bò lówó ṣe dọ́wọ́ wọn. three hundred three hundred and twenty thousand. one fifty lẹ́nà kọ̀sán. ẹ one fifty obìnrin yẹn àkàrà ló ń ta yóò mọ̀ gbọ́ so one hundred and fifty thousand ó ní ẹ̀ẹ̀mejì lòun ó sanwó ó sì hmm. kó lájì wá ọ̀dọ̀ yín mo kó sí. one fifty tí wọ́n sọ sí àkáǹtì yín kọ́. ẹ ṣeun sà owó kòkó san owó sí àkáǹtì tèmi ìgbà tí mo ta ilẹ̀ sẹ́yìn gbọ́ sà gbogbo sẹ́jú gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ àwọn náà dé yìí. ẹmẹ̀ntọ́ ẹmẹ̀ntọ́ bá yín ra lẹ̀ yín tọ́ra lẹ̀ yín lọ́wọ́ yín. obìnrin tọ́ra ilẹ̀ mi ó tún ti tó tó ta fún bàbá yìí bò. obìnrin yẹn ń kọ́ ṣe é mọ ibi tá a ti lè rí. ṣé obìnrin ah, yẹn. ẹ ah, ah. ẹ dá mi lóhùn nígbà tó tún ti tún ilẹ̀ mẹ́ta fún fún ah, ẹlòmíràn. Ah. ṣe bó ń lọ sára lọ́wọ́ tẹ̀yìn. òun lọ́ra lọ́bí ni mo sáyìn. òun kọ́. bí mo bá dé bí mo bí mo bá lọ sí ọ̀dọ̀ mọ̀mọ́ tó o máa béèrè pé nbo ló ń gbé gbígbá kí n gba nọ́mbà rẹ̀ wá. ok. one hundred fifty thousand ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. tó o wọ́n wá mú ìwé tí mo ti sáyìn inú lẹ́dà àwọn náà mo fi sí wọ́n wá lọ bá wúmà yẹn wọ́n wá lọ kọ̀lẹ́ẹ̀tì wọn ò jẹ́ kí n gba kankan nínú owó. no ẹ gbà kan.

calm down. observation sir. one fifty yẹn kọ́. one fifty tí a gbàǹjọ níjọ náà tí mo gbàǹjọ náà bí wúmọ̀ yẹn ṣe kówó lẹ̀ ṣẹ́jú wọn níbẹ̀ náà lèmi ti ha owó tán kì í ṣe pẹ́ nìkan kẹ́kẹ́ kó epo bò torí ìrẹsì ẹ̀ka àṣírí tèmi. ta ha fún. owó oṣù kó àwọn ọmọ náà mo fi san bẹ́ẹ̀. ọjọ́ ẹ one fifty ti wọn ti hàn bí bo kò tó talẹ̀ fún mi ní fifty sorry first owó part payment ti woman yẹn kọ́kọ́ san. ta ló san fún. èmi ló san fún. èmi ló kówó èmi ló sáyìn. òun náà sì wà ń bẹ̀ sẹ́bà ah, méjèèjì la lẹ́tọ̀ àti sáyìn nígbà tó jẹ́ pé signatory àwa méjèèjì ló wà mẹ́mẹ́ yẹn. ìgbà tí bàbá Fẹ́mi kọ́ ìgbà tó jẹ́ signatory àyìn méjèèjì lórí ilẹ̀ tààrà. tẹ́ẹ̀jọ́ra. irọ́ àjọra èmi mo ra ilẹ̀ mi sẹ́ẹ̀. tààrà lẹ́sọ̀. tí mo ra ni o. èmi lèmi. tààrà jẹ́wọ́ eh, ah, jẹ́wọ́ bíi bo mo ní ilẹ̀ tí mo ra ilẹ̀ tí mo ra ilẹ̀ tí èmi mo ra náà sebo kọ sebo èmi mo ra ilẹ̀ fúnra mi náà. sẹ́wọ́ sẹ́wọ́ sẹ́wọ́ sẹ́wọ́ ilẹ̀ tí ẹ baba kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ti tẹ̀ mẹ́rin. ìwé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ni bàbá fẹ́mi àti yín ṣé wèé wá rè wé lẹ́rìn. ẹ máa ń karúkọ àwọn tó talẹ̀ fún wọn bẹ̀. Moses Ọlátúnjí Akíndélé. Mm. ọ̀sẹ̀ yìí ló ń jẹ́ bẹ̀. bàbá tó talẹ̀ fún wa ni. bàbá ti kú àbí. bàbá àgbà ti kú. àti Ọládòkun Akíndélé. bàbá méjèèjì yẹn ti àwọn méjèèjì yẹn ti kú. wọ́n dà ìyàwó wọn kọ́. bàbá tó sàyìn sísàlẹ̀ Ọlátúnjí sẹ́ńdọ́mísà mm. Ọlátúnjí tó jẹ́ ọmọ wọn lọ́lọ́gbàwé wá lọ́wọ́ wọn because àwọn ọmọ wọn ni wọ́n fi ṣe aṣojú bàbá iyọlá àti bàbá látúntún. ìyàwó bàbá wà láyé náà. ìyàwó bàbá wà láyé but bóyá bàbá mọ ìyàwó bàbá rẹ̀ sọ pé tán tán tán. ọkọ kan lọ ra ńgbà ń talẹ̀ mi mọ̀mọ́ ń bẹ lórí ìjókòó. orí afẹ́fẹ́ la wà. Mm. in the whisk waste time ara wa. o oh, ti waste eh, already sẹ́mi mi wéṣẹ̀. Mm, ẹ pe nọ́mbà mọ̀mọ́ ẹ jẹ́ kán lọ mú ìwé wá ẹ jẹ́ kán pe kán pe àwọn ẹ pe nọ́mbà mọ̀mọ́ ẹ jẹ́ kán pe àwọn ẹ jẹ́ kán pe ẹ jẹ́ kán pe gbogbo àwọn yẹn wà sẹ́gẹ́tì mi sọ wọ́n wà láyé gbàǹpa orúkọ purchaser àkọ́kọ́. evangelist ṣẹ́gun adégúndú. ta ni jẹ́bẹ̀. èmi mú jẹ́bẹ̀. àti witness fọlákẹ́ adégúndú. ta ni jẹ́bẹ̀. oníjẹ́bẹ̀. ẹjọ́ nílẹ̀ nílẹ̀ mo kàn fi orúkọ rẹ sí i. ọjọ́ òfò kan tèmi ra lẹ̀ ní àlẹ́ one twelve tẹ́mi àti ara rẹ̀ kò sí owó kan tó ẹ má dọ̀. ṣètùrú dọ̀ ṣe sùúrù jọ. ẹyin méjèèjì lẹ́dẹ̀ jọ sáìn. ìwé lẹ́yìn ìkọ̀ yẹ kó gbé kalẹ̀ ọkọ̀ kan ni wọ́n fún wa níwèé. ẹ̀sà ẹjọ́ nílẹ̀ nínà. mo lé mi ní èmi nílẹ̀ mi. ẹjọ́ nílẹ̀ mi with this document. ẹpẹ nọmba mọ mọ òsìntọ́jọ́. even with this document ẹjọ́ nílẹ̀ nínà. with this document tó bá sọ pé tí ẹ bá sọ pé àjọ ní with this document. yes sẹ́gẹ̀tì mi sìn ó hàn sí òun fún rẹ̀ pé òun ò ní. bàbá Mr and Mrs Ọlágúnjú orúkọ yín dá wà ń bẹ orúkọ tiwọn náà dá wà ń bẹ ẹjọ́ nílẹ̀ nínà. àwọn méjèèjì èmọkàn fi ó kọ rẹ̀ síbẹ̀ ni kò ní épin ní bẹ́ẹ̀ ó ní wọ́n dẹ̀ ti fún níwèé tòun ó ní wọ́n lòun ra lẹ̀ tòun two plot tèmi tèmi rà ní mo dẹ̀ ra o oh, my whole name. alaji sẹ́rí ìwé yóò di ọ̀dọ̀ mọ̀mọ́ <laughs> ìwé ọ̀dọ̀ ọ̀dọ̀ mọ̀mọ́ yóò dọ̀dọ̀ mọ̀mọ́ lọ́lọ́dà nọ́mbà mọ̀mọ́ ẹ pè wọ́n. iṣẹ́ ẹ máa gbọ́ mi sa iṣẹ́ tó ń ṣe sa. iṣẹ́ wo ló ṣe ní alẹ́ wà tó fi ra lẹ̀. màmá Ọlátúnjí. Mm màmá ọlátúnjí. dádì kìnìún náà àwọn àwọn tí wọn ṣe ẹlẹ́rìí wá wà ń bẹ̀ yẹn tí wọn tí wọn lè pè wọn tó wà ń bẹ̀ yẹn. ok màmá ọlátúnjí mm. ọlátúnjí ṣe rí kólógbò tó gba odidi ewúrẹ́ jẹ gbogbo ara lé ni yóò jí o ilẹ̀ tí gàtà ìbára alájí ẹ̀dá pẹ̀mọ́pẹ̀mọ́. ẹ̀yin méjèèjì kẹ́ kẹ́ tó fi irọ́ yí orí wa <laughs> gbogbo ọmọ nàìjíríà ni ó gbọ́ ẹgbẹ́sẹ̀ ẹtúnṣe ẹsẹ̀ ẹsẹ̀. ẹtúnṣe mi tẹ rí ilẹ̀ tẹ tí wọ́n rà ó kù fifty thousand tí wọ́n fi balance fún bàbá mo deposit mo balance ẹ pé mọ̀mọ́. màmá ọlátúnjí ní bọ̀dọ̀ bọ̀dọ̀ màmá. ọlọ́ọ̀dá ni. màmá ọlátúnjí lọ́lọ́ọ̀dá ení ẹlẹ́rìí. mọ̀mọ́ wà ń dáhùn pé. àwọn làwọn ẹlẹ́rìí yín sà. orúkọ mo wà ń bẹ yẹn Mr. Ṣẹ́gun. Mr. Ṣẹ́gun ẹ má dàá pẹ́ tó ti kú o. ọlọ́fọ́ tó sáàtì ẹ̀ ní ìwé photostat ló gbé kalẹ̀. it's alright wọ́n ti kú ẹ̀wọ́n ni o ti kú wọn. Mm. Dáúdà Akíndélé mm-hmm. wọ́n ti kú àbí wọ́n wà. fẹ́ndọ̀ ok witness fún purchaser. Mm. olùṣègùn mm. ọlápàdé. <laughs> ṣẹ́gun ọlápàdé. ẹ witness vendor ńkọ́. witness vendor mr dauda. ẹ síbẹ̀ náà wà láyé. ẹ ẹ tẹ́ndẹ́sì wa kan wà láyé. mr dauda akíndélé. ẹnìkan náà tún wà tó jẹ́ wípé ó jẹ́ witness fún fún wa wọ́n pè ní baba fẹ́fọ̀ ní ọlọ́ndà Mr. Dada Akindele. sẹ́rí gbogbo nǹkan kan bí pátápátá ó ti lọ bá àwọn pípù yẹn. it's alright. ìwé ilẹ̀ tẹ́mi gbà kọ́lé ìwé ilẹ̀ tẹ́mi ó ní fún ó ní wọ́n papọ̀. yàmá. wọ́n fún apapọ̀. ẹni sùúrù ẹni sùúrù. ó lọ mú tiẹ̀ wá. ẹ sà ẹ fẹ́ ìyàwó kan èèyàn kan kọ́ ló bímọ fún yín o kẹ́ ẹ tó ra lẹ̀ o. <laughs> bẹ́ẹ̀ ni sà. kí ló wáá fa orúkọ yín àtọrúkọ òun nìkan. no sẹ́mi ó dẹ̀ bímọ fẹ́ lómi kì í sẹ́yìn nìkan náà ló bímọ fún. sẹ́mi ẹ dẹ̀ ní olówó nu owó lẹ̀ yìí. ṣe ń sọ fún mi sà. ẹ sọ fún mi. kò ní owó ń bẹ̀ hmm. ọlọ́run sì tómi lẹ́lẹ́rìí pé kò lówó ń bẹ̀. sọlọ ń tẹ̀yìn náà lẹ́lẹ́rìí. àdílẹ̀ tí ọba tí. ọ̀rọ̀ yìí tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn àwọn tí wọ́n jẹ́ ara tó ti wá kẹ wá bẹ̀rẹ̀ pé ilẹ̀ tilẹ̀ tiẹ̀ gangan ti ara ọkùn fifteen thousand tí wọ́n fi balance owó fún bàbá. Ah! bàbá sì kúrú twenty twenty ẹ kàn ní ẹ jẹ́ ń sọ̀rọ̀ ni. sísá jẹ sọ. Ah, ah. ẹ pé mọ̀mọ́ èmi ò lè jẹ́ sọ̀rọ̀. ẹ pé mọ̀mọ́ ilẹ̀ tí gangan tààrà gan owó òpè. ẹ má máa sọ pé ntẹ́ fẹ́ sọ gangan lẹ́sọ̀ ntẹ́ fẹ́ sọ tẹ́ rò pé wúlò yẹn ó lè má wúlò o ntẹ́ mi bá bí yín ni ẹ dáhùn ẹ mọ̀ ìdí tí mo fi ń bí yín ni tí n bá bí yín owó fifteen thousand wọn ò pé ẹ pé mọ̀mọ́ eh. ebi mi ti kọ́kọ́ mọ̀mọ́ lé àti nọ́mbà wọn. Ah! ẹ gbà ẹ gbà nọ́mbà mọ̀mọ́ ó kọ mọ̀mọ́ ti wà á bí mọ̀mọ́ ọlá tún jẹ́ àbí. bẹ́ẹ̀ eh níbo lọ́dọ̀ wọn. bàbá náà ọlọ́run dá ni. ń ọlọ́run dá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ pin ọ ní ìsinmi ó gbé. ní pin àbáyé ní pin àbáyé ojú wa ọjọ́ kò jù ní. ẹ ti gbọ́ ẹ gbà wọ́n ní di dọ́kúmẹ́ntì tẹ́ fi ra lẹ̀ gangan. yes sir yes sir máa fi yín. ó ní ẹ̀mú wa. àti tí ẹ̀ náà tó ló fi ra. méjèèjì náà kò ó ti kó nù lẹ́dà. ó ti kó ọlọ́kọ́ méjèèjì oníṣẹ́bí ń gba abáríwò ẹ̀lẹ̀ ni wọ́n máa bù yọ lẹ́nu yìí. ẹ sàá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi tó sọ. kí ló kù tó fẹ́ sọ. ìgbà tí balẹ̀ ìgbà tí wọ́n pè wá lórí ọ̀rọ̀ balẹ̀. ọ̀nà fọ́tò sáàtì ẹ̀ ni. balẹ̀ wa ni kémi ọlọ kó ìwé ilẹ̀ wa kí ni mo fẹ́ kówé ilẹ̀ fún sí kò kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ilé ilẹ̀ mi ọ̀kàn wọn mi rà lẹ̀ lọ́wọ́ balẹ̀ kì í sì ṣe fámìlì mi. ẹ mọ̀ gbọ́ ẹ fi gbígbà lé yín ò tó ń balẹ̀ ràn bọ́ mm. lọ́rùn jùmọ̀ lọ́bọ̀ ọbẹ̀ lọ́kàn balẹ̀. àwọn ọmọ rẹ tó wá nílé ọ̀dọ̀ mi ti wá fọ́lé o. ẹ kí ló bí nǹkan mi bá wà lẹ́yìn ẹ̀yìn àti balẹ̀ jẹ́ àtúntò sọ o. o yà á sọ sọ o wọ́n bá yín fáyé tiẹ̀ o. ẹ wàá gba fọ́ọ̀mù mi. ẹ ń bá gbà èyí tí mo sì gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti kọ́kọ́rọ́ alátẹ tí mo gbà tí mo <laughs> wa ọ wà mú bọ́ọ̀mù lọ bọ́kọ olóyún. ọkọ olóyún. ọkọ olóyún ọ wà bá ń pe ìyàwó rẹ ti bí tọfọmọ lọkọ tí ò jẹ ọmọ. alaji hmm? ẹ jẹ́ n sọ̀rọ̀ sọ. àwọn ah, ti ká lóró ń ru ní ta fọ́ọ̀mù yẹn náà. kílẹ̀ ẹsẹ̀ mi lọ́wọ́ yìí o. alaji ah, mo sọ fún yín pé pọ̀ lálẹ́ bí ẹja yín gbé. ẹ wo pẹ̀lú ògùn ọlọ́run ìwà ọ̀rọ̀ yìí ò ní dojúrú o. sẹ́ẹ̀rí ìwé òrìjínà àwé mi hmm. ibi tó kò sí ẹ̀jẹ̀ photostat rẹ o ọwọ́ lọ mú gbogbo àwọn ẹlẹ́rìí lọ́lọ́ ẹgbẹ́ gidi gan kọ́ lọ kó wa. ẹ má má wọrí ah, ìwọ ọlọ́run wàhálà wàhálà wàhálà. ṣé ẹ wá rí mọ́ni kí ni ṣé mọ́ni kí ni. sẹ́ẹ̀rì ti baálẹ̀ tí wọ́n ń sọ hmm. orí afẹ́fẹ́ ni wọ́n wá ní láṣìá hmm. wọ́n ní baálẹ̀ wọ́n ní bàbá ẹ lẹ́yìn bàbá yẹn ní sùn. ẹ tó sọ ni. ẹgbẹ́ ngún lẹ̀. wọn náà ní ọ̀fìn. kí ló dé tọ̀ wá parọ́ pé baálẹ̀ báyàwó ẹ̀ sùn. kó bá sọ torí ìjà bá wà ń bẹ̀ lẹ́ sọ ìtọ́ ọ̀bá sọ. àní kó wá ṣàlàyé ti ẹ tó fi tilẹ̀kùn lé mi. ó tilẹ̀kùn lé mi lọ́ọ́ yẹn látírìt mm. ó ní torí kó tilẹ̀kùn lé ẹ̀kọ́ wá sọ pé ó ṣe ń tọ́ ọmọ wọ́n ní wọ́n fi wọ́n fi stroke kan abẹ lẹ́yìn. bó ti bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n fẹ́ẹ́ rẹ̀ sọ. wọ́n ń pe ọkùnrin kan ní ní ọ̀tá yìrì mm. nínú tẹ̀là ọmọ yíbò ni mm. ó ní baálẹ̀ ń bá a sùn kó ṣe wá ba baba jẹ́ nìyẹn jẹ́ ń gúnlẹ̀ nígbà tí wọ́n èdè lé ní lásìá ìwé kóòtù ti wà lẹ̀. Mm. wọ́n wá pè wọ́n ní gbogbo ntẹ̀sọ̀ evidence dà ní abá ń wọlé ṣé bẹ́ẹ̀ lè gbáwájú lè baálẹ̀ ṣé bẹ́ẹ̀ ń sá kiri ni wọ́n ẹ̀sẹ̀ wá lọ kún ọ̀ láńlọ́ọ̀dù ẹgbẹ́ wọn ní ẹsẹ̀ wà lọ bàbá rẹ̀ ẹ mọ́ eh, bínú ntẹ́ ẹ̀ rí lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ orí afẹ́fẹ́ sẹ́ kò ní agbára ẹ wà lọ bàbá bọ́n bàbá jẹ́. kí náà iná wa débi pé ẹ sọ pé wọ́n sóògùn owó ń gbà tẹ́ mọ̀ pé wọ́n ò ṣe. Ah, ẹ ṣe o aláàjì ṣe é rí ní àárín yẹn ó ní ọ̀rẹ́ kan èmi wá lọ sí ọ̀dọ̀ ẹni yẹn ọmọ tí wúmà yẹn gbé lọ kò pé ọmọ ọdún méjì wàhálà náà ni tọ́ bá ti yọ gòtì ọ yọ bẹ́ẹ̀ ìyá ti tẹ̀ sáwà bá kó ẹrù ni a bá lọ so nígbà tí ọmọ yẹn ọmọ tí ò pé ọmọ ọdún méjì ọmọ yẹn ọlọ́run ti wá bá mi dà lágbà